إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهادي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألم الله أترى الصلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسود إن شاء الله لري تفسير القرآن الكريم لاتنو سورة المؤمنون آية ìkẹrin أعوذ بالله من الشيطان الرجيم والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم خافون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله سبحانه وتعالى تسواجه lórí ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo oníwàlẹ́dínà omlé zaka ti fa ìlú àwọn tó ṣe wípé wọn a máa yọ zaka dúkìá wọn ẹni tí ọlọ́wọ́n bá subhana wa tó bá fún ní ọ̀rọ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo ọ̀ràn yẹn ni kó yọ zaka owó rẹ̀ nígbàtí ó bá tó ní sọ́ọ̀bù òun náà ni òǹdíwọ̀n tí bí àwọn dúkìá máa tó tàfi máa yọ zaka rẹ̀ zaka yìí nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó wọ́n fi ń fọ̀ wá mọ́ni níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù lára wa gẹ́gẹ́ bí tí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam khudh min amwalihim sadaqatan tutahiruhum wa tuzakkihim biha ọlọ́run ní rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam máa gbà nínú dúkìá wọn sọ́dọ̀kan zaka tó ṣe pé tutọ̀ hiruhu wàtú zaki imbiha tó máa fi fọ̀ wọ́n má tó máa fi fọ̀ wọ́n má so iyọ́ ntí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe lọ́rọ̀ yẹn lórí wa nínú dúkìá wa nínú àwọn dúkìá wa kan eléyìí ni à ń pè ní zaka lápèjúwe ẹni tó ní owó bóyá owó góòdù ni àbí owó fàdákà àbí àwọn owó tí àwọn náà ń bẹ ní ipò góòdù àti sílvà lónìí dọ́là ni pánstálì ni yóró ni náírà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá ní kankan nú àwọn dúkìá yìí tó ṣe wípé ó tó iye tí a ń pè ní nìsọ́ọ̀bù tí ọdún dẹ̀ lọ lórí ẹ̀ dandan ni yọ zaka owó yìí nínú àwọn èyí tó ṣe pé ọlọ́wọ́n ọba wa ta'ala ṣe lọ́rùn yẹn ipe yọ zaka wọn nígbà tí bá tó iye kan bẹ́ẹ̀ làwọn nǹkan oko wa àwọn èyí tí ọlọ́wọ́n bá ṣe nu wọn wípé ká yọ zaka wọn nígbà tí bá tó kan náà ẹni tó jẹ́ yóò máa wá máa ń pa àwọn nǹkan wọ̀nyí láti lè gbé ìwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn nǹkan tó yẹ kó ń ṣe tí ọlọ́run ọba tó ṣe lọ́rùn èèyàn lórí òun torí pé lára kọ́lítì gidi òun ni ká zaka dúkìá wa ló fi jẹ́ kí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó àwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú ẹ̀ wọ́n lẹ́dínà hum ní zaka ti fàáìlú àwọn tó ṣe pé wọn a máa yọ zaka dúkìá wọn bákan náà wọ́n jẹ́ni tó ṣe wípé yóò máa fọ́ra wọn mọ́ níbi àwọn nǹkan tí ò da àwọn ìwà pálapàla wọn mọ̀ kúrò ń bẹ́ wọn àní máa ṣe ntọ́lọ́wọ́ bá subhanahu wa ti lòdì sí tó lóun fẹ́ lára rẹ̀ òun ni pé wọn mọ̀ pèrìfà ẹ̀mí ara wọn kúrò ń bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ pé qad aflaha man zakaha wa qad khaba man dassaha ẹni tó ṣe kó bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ ti jèrè so ìfọ ẹ̀mí wa mọ́ òun ni gbogbo àwọn pàǹtí tó máa ń bẹ́nu ọkàn yẹn èèyàn gbọ́dọ̀ mú kúrò eléyìí ni àmì wípé èèyàn wá sin lọ́wọ́ ọba láyé ṣùgbọ́n ẹni tó ṣe pé àwọn àdìọ́kàn pàǹtí ló kúnnú ọkàn rẹ̀ àwọn ìwà burúkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èrònú burúkú àwọn èròkérò ló kúnnú ọkàn rẹ̀ a ní irú ọkàn yẹn báyìí ó dọ̀tí ló fi jẹ́ pé ìfọ̀ ẹ̀mí wa mọ́ kúrò níbi tẹ̀m̀bẹ̀lẹ̀kùn kéèta àti gbogbo nǹkan tó jọ wọ́n báyìí lára nǹkan tí àwọn olùgbàgbọ́ òdòdó tán máa ń gbìyànjú láti ṣe ni wọ́n bá rí i pé èèyàn kan ọlọ́wọ́n bá ó gbọ́lá fún ju àwọn lọ wọn nítorí ẹ̀ máa ní kórìíra fún bóyá ní owó ni ní ipò ní nímọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ó purify ẹ̀mí ara wọn kúrò níbi àwọn ìdọ̀tí ìkórìíra tẹ̀m̀bẹ̀lẹ̀kún tẹnimọ́ni gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n mú kúrò lọ́kàn wọn kọ̀dọ̀ afúláhà máa ń zakáha ẹni tó bá purify ẹ̀mí rẹ̀ kúrò bí àwọn àdọ̀tí yìí ó ti jèrè wọ́n kọ́dọ̀ xọ́ọ̀bà máa ń dà ẹni tó ṣe kó stéèmì ẹ̀mí rẹ̀ pẹ̀lú àwọn pàǹtí ìró èèyàn bẹ́ẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni ó ti ṣòfò kọlọ́wọ́ba subhanahu wa ta'ala kì í ó mọ̀ ṣe nìkan kan wá lẹ́nu ọ̀rọ̀ zaka lọ́nà méjèèjì bóyá zaka dúkìá wa tá à ń fojú rí ni àbí zaka ẹ̀mí wa méjèèjì náà ló kọ́mpọ́sì ká máa ṣe ká zaka owó wa zaka dúkìá wa nígbà tí ó bá tó yọ bákan náà zaka ẹ̀mí wa agbọ̀rọ̀ máa ṣe léyìn náà gbogbo gbà ọlọ́run bá subhanahu wa ta'ala ni kod aflaha al-mu'minun àwọn olùgbàgbọ́ òróró ti jèrè alẹ́dínà fi sọlá tí kọ́ ṣòrún àwọn tó ṣe pé tá máa ń kírun wọn a máa kírun pẹ̀lú ọkọ̀ṣọ́ wọn a farabalẹ̀ ọkàn wọn wà bí irun táǹkì eléyìí ni ó jẹ́ ìwà wọn ìṣe wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà náà mo lè já wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ọkàn kó ṣe wípé kó fo irun àbí kó ṣe mistake lórí irun irú eléyìí kọ́ là ń sọ. So torí pé ìjọba ènìyàn yóò máa ṣe wá lẹ́kọ̀ọ́ kan ṣùgbọ́n ẹni tó ṣe pé ní tí ó máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ni pé kò ń concentrate ń bi irun rẹ̀ kò ń farabalẹ̀ kírun eléyìí kì í ṣe ìwà àwọn olùgbàgbọ́ òdodo wọ́n lẹ́rìí náà kò àní láwùú ìwé rẹ̀ àwọn tó ṣe pé nǹkan tó bá ti takò tọ́lọ́hún ní ọ̀rọ̀ ni ní ṣe ni wọ́n bá wọn yàn participate ń bẹ́ wọ́n lẹ́rìí náà kò lè zaka ti fa ìlú àwọn tó ṣe pé zaka owó wọn wọn a máa yọ ẹni wọn wọn a máa fọ ọmọ kúrò bí ìdọ̀tí wọn lẹ́rìí náà hùm lè forò jí hàfúrò bákan náà àwọn olùgbàgbọ́ òdodo làwọn tó ṣe wípé wọn a máa ṣọ abẹ́ wọn ilà àlà azuwajihim tí wọ́n bá fi abẹ́ wọn ṣe kankan àwọn ìyàwó wọn ni wọ́n lò pẹ̀lú aw ma malakat aymanuhum àbí àwọn ẹrú tó bẹ lábẹ́ wọn fa innahum ghayru malumin ọlọ́run ní tán bá ṣe léyìí wọ́n ń ṣe ní ebú lọ́dọ̀ àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó bá jẹ́ mùmìnì lára ìwà tó gbọdọ̀ jìnà sí ní zìnà ṣíṣe torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fún wa lọ́nà tá a tọ́ ọ̀nà yìí ẹni tí ò bá tọ́ tó lọ ń tọ ọ̀nà míì èrò èèyàn bẹ́ẹ̀ yóò jẹ́ ni tí ó wà blameworthy níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹlòmíì ìgbésí ayé rẹ̀ kò ṣe ẹni tó kúndùn obìnrin kódà obìnrin ẹyẹ ọ̀kan gan-an agídí ní èfẹ́ kò ń ṣe ẹni tó nífẹ̀ẹ́ obìnrin islam ò láàbọ̀ ọlọ́run túláàsì pé kó fẹ́ obìnrin nígbà tó bá ṣe wípé kò ní interest ń bẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin tó ṣe wípé òun náà ní interest inú ọkùnrin islam sọ pé dandan dandan àfikún lọ lọ́kọ̀ọ́ ṣùgbọ́n má jẹ̀mú ẹni wípé tí ò bá mú ẹ níyàwó ó gbọ́rọ̀ ṣe sí náà ntí o bá mú ẹ lọ́kọ́ o gbọ́dọ̀ ṣe zìnà ṣùgbọ́n kó ló prefer zìnà ṣíṣe tó pé kó níyàwó àbí kó lọ́kọ́ eléyìí ìkọjá àlàní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lòdì sírù gbèsè ayé báyìí bẹ́ẹ̀ ni ẹlòmí ibi tó kúndùn obìnrin dé obìnrin kan ò tó ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣe lẹ́tọ̀ fún pé kó fẹ́ yọ ọ̀kan sí kó jẹ́ méjì ẹlòmí obìnrin méjì ò tó ọlọ́run ọba ní kó fẹ́ mẹ́ta mẹ́ta ò tó oní kó fẹ́ mẹ́rin kí àwọn wò sùnsùn kó ní ẹyọ ọ̀kan lòun ó ní torí táwọn èèyàn ó máa sọ àbí torí àwọn responsibility kan ṣùgbọ́n yóò máa lọ ṣe sì náà ń ta ìró èèyàn bẹ́ẹ̀ ń kọjá àlà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó lé olè fẹ́ méjì òun ló dẹ ó mọ reason tó sọ pé olè fẹ́ méjì tó bá ti mọ̀ wípé ẹyọ ọ̀kan tó ń kílẹ̀mù ò ní tú ẹ òun mọ̀ lọ ṣèrànù ń ta lẹ́yìn rẹ̀ òun kọjá àlà nìyẹn fẹ́kẹ́ kúkú fẹ́ méjì kó o dẹ̀ lọ pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba àwọn májẹ̀mú tọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ ṣùgbọ́n kò ní ẹyọ ọ̀kan ló fẹ́ fẹ́ torí ìsọlẹ́nu àwọn èèyàn ẹ̀yọ ọ̀kan ló fẹ́ fẹ́ nítorí àwọn bùkátà kan tó làbọ́rẹ́ lọ́rùn tọ́lọ́wọ́ bó lẹ́ẹ̀bọ̀ ọlọ́run ó máa lọ ṣe sìnà lẹ́yìn eléyìí ó kì í ṣe ìwà àwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ lẹni tó fẹ́ mẹ́ta abẹni tó fẹ́ mẹ́rin mẹ́rin ni maximum tí mùsùlùmí tó lè fẹ́ ẹlòmí lè ní mẹ́rin ò tóun gan ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe lẹ́tọ̀ọ́ fún pé kó rìlíìsì ẹ̀kan nú àwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ fẹ́ lómi èyí tí e ṣe zìnà kó rìlíìsì èèyàn kan níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó dáa fún ju pé kó ló ń ṣe zìnà lọ ibi tí zìnà ṣíṣe tó burú délé léyìí ṣùgbọ́n lónìí àmọ́yé àwọn èèyàn ni wọ́n tẹ̀rì sínú orú nǹkan báyìí débi pé àwọn gẹni ó máa dictate ìgbésí ayé fún àwọn èèyàn ẹni tó ń ṣe zìnà tó ń kóbìnrin káàkiri bó ṣe ń kó pupa ló ń kó dúdú bó ṣe ń kó gíga ló ń kó kúkúrú òní ó máa ágíwù wípé kò yẹ kéèyàn fẹ́ ju ìyàwó kan lọ àwọn èèyàn tẹ́sí òye àwọn ló máa lísìsirú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àìní àgbọ́yé ẹ̀sìn ni tá a bá ní àgbọ́yé ẹ̀sìn a mọ̀ pé ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá wa ó ti yanjú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ní wa in khiftum alla tuqsitu fil yatama fankihu ma taba lakum minan nisa'i masna wa thulatha wa ruba'a ọlọ́run bá ní tẹ́ ẹ bá ń bẹ̀rù wípé ẹ lè ṣe déédéé nípa àwọn ọmọ òrukàn tó ń bẹ lábẹ́ yín ọkùnrin mi yóò jáde láyé yóò fi àwọn ọmọ lẹ̀ obìnrin yóò máa bẹnu àwọn ọmọ tó fi lẹ̀ ṣùgbọ́n ẹni tó ń bẹ ní ìcháàjì àwọn ọmọ yìí ó lè wù ú pé kóun fẹ́ kan àwọn ọmọ tí òkú fi lẹ̀ yìí tí àwọn ọmọ yẹn bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ bí ọ̀rẹ́ lápèjúwe tí ọ̀rẹ́ rẹ̀ jáde láyé tó fi àwọn ọmọ lẹ̀ àwọn obìnrin rẹ̀ ń bẹ nú àwọn ọmọ yìí ó dẹ̀ nífẹ̀ẹ́ kan nú àwọn obìnrin yìí kí ni nǹkan tó lè ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti yanjú ẹ̀ wẹ̀yìn khiftum allah tuksitu filiya tama tẹ́ bá ń bẹ̀rù pé ẹ̀ ní ṣe déédéé tẹ́ bá fẹ́ ọmọ òrukàn tó ń bẹ ní kápá bó ṣe yẹ kẹ́ tírìtì ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ètò yẹ kẹ́ máa ṣe fún ẹ níṣe fún ọlọ́wọ́n bá ní ẹ gbàgbé ọmọ òrukàn yẹn má máa tírìtì ọmọ òrukàn má torí pé bàbá rẹ̀ ó fi sí kápá rẹ̀ ọlọ́wọ́n bá ní fáńkì ọmọ àtọ́ba alákùnrin nísà wáwọn obìnrin síbòmí fẹ́ni tó bá wù ẹnu obìnrin masna ó lè fẹ́ méjì wàsúlàsà ó lè fẹ́ mẹ́ta wàrúbáà ó lè fẹ́ mẹ́rin fa ìkẹ́fùtùm allah ta'adilu ọlọ́run tó bá ṣe wípé tó bá tún fẹ́ méjì náà àbò fẹ́ mẹ́ta àbò fẹ́ mẹ́rin ẹ̀rú tún bẹ̀ wípé kí ni o lè má lè ṣe déédéé tí ọlọ́run ọba fi sí ìkápá rẹ̀ ọlọ́run ọba ní fọwọ́hìdá torí náà fẹ́ yọ ọ̀kan déédéé wo lọ́run ọba fi sí kápá wa òun náà ni accommodation òun ni clothing òun ni feeding òun ni oorun sísùn àwọn eléyìí tó ń bẹ ní kápá wa ni tó bá níyàwó méjì òun aṣọ fún eléyìí òun ra fún yìí náà ó fún eléyìí níbi fitting accommodation ó fún eléyìí náà níbi fitting accommodation òun súnlé eléyìí lọ́jọ́ kan ilé kejì náà òun sùn bẹ́ẹ̀ lọ́jọ́ kan tó bá súnlé eléyìí lọ́jọ́ méjì eléyìí náà ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta eléyìí nǹkan tó ń bẹ ní ìkápá wa láti ṣe ni ká ṣe déédéé tí ọlọ́run bá fi sí ìkápá wa láti ṣe eléyìí lára condition tá a lè fi fẹ́yàwó méjì ni condition tá a lè fi fẹ́yàwó mẹ́ta tá a lè fi fẹ́ mẹ́rin ni ṣùgbọ́n déédéé kan bẹ tó ṣe pé ọlọ́run ọba jẹ́ ká mọ̀ pa àlè ṣe ọlọ́run ọba ni wọ́n lẹ́ńtọ́ stẹ́tírù àtàdínú ìnà nìsáhí wàláwò harrostu ọlọ́run ní gbogbo dédé kọlẹ̀ lè ṣe láàrin àwọn obìnrin o kódà kẹsí gbogbo gbìyànjú yín fàlàtẹ̀mí ìlú kúlẹ̀lmẹ́ìl ọlọ́run ṣùgbọ́n ẹ má fi sí ọ̀dọ̀ obìnrin kan ju kejì lọ kúlẹ̀lmẹ́ìl kẹ́ fi sọ́dọ̀ ilé pátápátá so ọ̀rọ̀ accommodation ò ní tọ́jú ilé ipa rẹ̀ ó raṣọ fẹ́lẹ́ yìí ò ní ra fẹ́lẹ́ yìí ó mọ súnlé eléyìí ò ní súnlé eléyìí òun mọ fẹ́lẹ́ ló ń jẹ òní fẹ́lẹ́ ló ń jẹ ẹni tó bá di yípo fẹ́yàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin tó ń fáwọn kan ló ń jẹ tí ò fáwọn kan ló ń jẹ òun raṣọ fáwọn kan kò raṣọ fáwọn kan ó provide accommodation fáwọn kan kò provide fáwọn kan irú èèyàn bẹ́ẹ̀ ó ti fi sọ́dọ̀ àwọn kan pátápátá falatẹ̀ nílùú kúlẹ̀ mẹ́ẹ̀lì fatadaru àmọ́ ọlọ́wọ́n bá ní látàrẹ ẹwà àbádọ́ rẹ̀ ṣùgbọ́n wàá ìtúsùlì wọ̀tà tákù fa ìnàlá káràgọ̀ fún àròhìnà tẹ́ ẹ bá fi lè ṣe àtúnṣe tẹ́ páyọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá subhana wa ta'ala ọba aláforíjì ni ọba olùkẹ́ni àyà yìí ó di ká mọ̀ wípé a gbọ́dọ̀ ṣe déédéé ṣùgbọ́n déédéé tá a ṣe déédéé tí ọlọ́wọ́n ọba fi sí ìkápá wa ni déédéé tọ́lọ́run ò fi sí ìkápá wa ọlọ́run ò là ẹ̀bọ̀ wa lọ́rùn ṣùgbọ́n ká gbìyànjú náà láti mọ ilé yẹn náà ṣùgbọ́n èyí tó dàbọ̀ wa lọ́rùn agbọ̀rọ̀ ṣe é so lára májẹ̀mú téèyàn fi fẹ́ àwọn méjì téèyàn fi fẹ́ àwọn mẹ́ta tí fi fẹ́ mẹ́rin rere ṣùgbọ́n ara àwọn ẹlòmíì tó ṣe wípé western mentality ó ń bá wọn jà yóò mọ oppose káfẹ́yàwó méjì tọ́mádẹ́bẹ̀ lọ rẹ̀ pé kí ló rí sí kéèyàn ní girlfriend yóò lóun ò rí nǹkan tó burú ń bẹ̀ ẹlòmíà ní ẹ̀ lé ní girlfriend ẹ̀ lè fẹ́ ìyàwó méjì bẹ́ẹ̀ ni ìyàwó kan tó ní kò tó kí wọ́n á ní kó ṣe á ní kó máa manage ẹ̀ bẹ́ẹ̀ náà ni òun kọ́ ló dá ọmọ ènìyàn ọlọ́run ọba ló dá ọmọ ènìyàn ọba tó dá wa ó fún wa ní options yìí ọmọ ènìyàn kan ní rárá options yẹn rárá kò gbọ́dọ̀ lò kí ló fa ìwà kó gba àwọn kìíní lọ nísìn ọmọ wa ó fẹ́ wọ kìíní kan yunifásitì ló fẹ́ wọ ó fẹ́ wọ kìíní kan secondary school ló fẹ́ wọ yunifásitì tó fẹ́ wọ̀ yẹn tí ò bá wọ yunifásitì tí wọ́n ti ń san five hundred thousand lóṣù àsọ́lì ah, nípa anum ó túmọ̀ sí pé kò lè kàwé abadan kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn náà ń kọmpìtì pẹ̀lú àwọn èèyàn kan òun lé àwọn èèyàn kan so ìyàwó máa dictate fún ọkọ irú yunifásitì tí ọmọ ó lọ yóò dictate fún ọkọ irú secondary school tí ọmọ ó lọ yóò wá di pé tí ọkọ yóò fi gbogbo owó rẹ̀ iye tó ń rí lóṣù ni yóò fi gbogbo ẹ̀ sanwó owó school ọmọ yẹn ọ̀kan bẹ́ẹ̀ ni ibi tó lọ rẹ́gísítọ̀ ọmọ sí yẹn ó lè sanwó skul ọmọ márùn-ún pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n òun náà fẹ́ kọ́pì àwọn tí wọ́n lágbára nùlù àwọn olówó tó ṣe pé táwọn bá yọ lápò wọn bí ìgbà tí wọ́n yọ kankan ni yóò wá ní àwọn ojúṣe tó yẹ kọ́kọ́ ṣe nìyẹn ọlọ́wọ́n ọba kọ́ ló pin bẹ́ẹ̀ sọlọ́jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwọn nǹkan tí ọlọ́run ọbọ̀ ò làbọ̀ ọkọ wọn lọ́rùn ni ó làbọ̀ ọkọ wọn lọ́rùn yóò wá di wípé àìgbọ́ra ẹni yé ìjánulé yóò máa ṣẹlẹ̀ látara kọpikọpi àti àfọwọ́fà sọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ń ṣẹni tí máa ṣe zìnà gbogbo ohun tó lè fẹ́ gbé ẹ lọ ṣe zìnà ọlọ́run ọba ti blọ́ọ̀kù ẹ̀ fún ẹ àfi tó o bá fẹ́ ṣì fún rẹ lókù ẹ mo kúndùn obìnrin ni fẹ́yàwó méjì mo kúndùn obìnrin ni fẹ́yàwó mẹ́ta mo kúndùn obìnrin ni fẹ́yàwó mẹ́rin ṣùgbọ́n bó ṣe yí pé òun kí ọmọbìnrin kan mẹ́lẹ̀ wá níwà ẹ ti jọ agri ẹ mọ̀ ṣe lánàá káàkiri onítorí pé onífẹ́ obìnrin ni. Fe, eléyìí tapa sí òfin ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni mùsùlùmí kò ń ṣẹni tí ń ṣe zina bẹ́ẹ̀ lóbìnrin náà ò gbọ́dọ̀ ṣe zina bó ti ẹ̀ jẹ́ pé áyà yìí ọkùnrin ló ń bá wí ṣùgbọ́n obìnrin gan ò gbọ́dọ̀ ṣe zina ni torí pé kéèsì ìsìnà ṣíṣe lọ́dọ̀ obìnrin tún wọ́ọ̀sì ju ti ọkùnrin lọ ẹlẹ́mí lè wá béèrè pé obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ ò satisfy ẹ̀ ń kọ́ kí ni kó ṣe islam ti provide solution fún yẹn náà ó lè sí kí kúlúwù kó kú lọ́dọ̀ ọkọ yẹn ní kóhun ò ṣe mọ́ torí pé kò satisfy òun ní kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n kó sọ pé torí pọ́kọ̀ òun ò satisfy òun lòun fẹ́ fi lọ ṣe zìnà yóò jẹ́yà wájú ọlọ́mọ ọba zina ṣíṣe ní gbogbo ọ̀nà kò kí ń ṣe ìwà mùsùlùmí kò kí ń ṣe ìwà mùsùlùmí lọ́kùnrin ní àti lómìnrin sọlọ́mọ ọba subhanahu wa ta'ala ó ní àwọn tó ṣe pé wọn àmọ́ ṣọ abẹ́ wọn ilà aláàzíwájì àwọn ìyàwó wọn nìkan ni wọ́n máa ń lo abẹ́ wọn fún wọ́n ń lò fún nǹkan ẹni tí wọ́n ṣe áfùdùn nìka pẹ̀lú nínú àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọlábí wọn ní sí òwò wọn láti bá wọn láṣepọ̀ wọn àti ẹ̀dínú rí gbégbé bèbè àti bá wọn ṣèrànù wọn á jìnà sí tefetefe ló fi jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ni wàhálà tẹ́kọ̀rọ̀bù zina ẹ má súnmọ́ zina dépò pẹ́ tiẹ̀ ṣe ìnáwó kánà fàáhìṣàtàn wàsá àṣẹ́bìlà ìwà burúkú ni ọ̀nà tí ò dá ni sọlọ jẹ́ pé gbogbo àwọn nǹkan tí yóò fi kó sísì náà ṣíṣe lẹ́sìn try láti blọ́ọ̀kù fún wa ó ní látò tí bẹ̀rẹ̀ nàdàrà nàdàrà tó bá róbìnrin kan tó ń lọ òwò lákọ̀ọ́kọ́ tí yẹn já wa bẹ́ẹ̀ látò tí bẹ̀rẹ̀ nàdàrà nàdàrà má tuntun rìpítì mọ́ fàyínà lákàlù wúlà wà lẹ́sìn lákàlù àkàrà èyí tó wò lákọ̀ọ́kọ́ yẹn ìyẹn jáwá bẹ́ẹ̀ ni ọlọ́run bá ṣàbójú kúrò fún ẹ tó bá tún rí pt ní ó ti dẹ̀lẹ́ṣẹ́ ẹ tún obìnrin wò láwò tún wò tí ò ní jẹ́ṣẹ́ òun ni kó ṣe pé ó fẹ́ ṣe hitba rẹ̀ àbò ti ṣe hitba rẹ̀ ó wá wò pé ṣẹ́ni tí mo ṣe hitba yìí ṣẹ́ni tí ó dáa ni ṣẹ́ni tí mi ní máa regret tí n bá gbé wọlé ni ní àsìkò tí ẹ fi ṣe abdulnika ó wá ń wò ó ń lọ owó èyí ń kò sẹ́sẹ̀ ń bẹ́ ṣùgbọ́n kí n kàn n mi ló ń jẹ́ tó bá tún wò wọ́n ti kó ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún ẹ bó ti ti bẹ̀ ńlẹ̀ ká máa ti sọ wípé obìnrin olóbìnrin àbọ̀mọ ọlọ́mọ máa takúrọ̀ sọ wa. a máa rẹ́rìn lura wa gbogbo eléyìí islam block ká máa ti sọ pé à ń bẹ inseclusion ọmọ ọlọ́mọ ìyàwó níyàwó ìwọ àti ẹnì kó máa bẹ ní kọ̀rọ̀ gbogbo eléyìí islam block so ló jẹ́ pé àwọn nǹkan tá a lè fi kó sízì náà ọlọ́wọ́n ọba block ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí bẹ̀rẹ̀ látòrí ìbóbìnrin sọ̀rọ̀ tí o bá ń ṣe nǹkan tó jẹ́ nǹkan pàtàkì ipò fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n mo kàn láìkì kí mo lọ jòkó ti àwọn obìnrin àbí mo láìkì kí mo lọ jòkó ti àwọn ọkùnrin kákanjọ mọ́ sọ̀rọ̀ ẹlòmíà ní childhood friend ń ní ẹlòmíà ní schoolmate ń ní àwọn àjòkó àjọ máa takurọ̀ sọ eléyìí ò kì í ṣe ìlànà olùgbàgbọ́ òdodo njó mọ ẹwọn bóbìnrin kan sọ̀rọ̀ ní ìdí pàtàkì kan tẹ́sìn fọwọ́ sí yóò mọ bẹ́ẹ̀ tí ó bá ti sí bẹ́ẹ̀ ní èèyàn ń ṣe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala látàrí sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní àwọn máma lakat aimanu àbí àwọn tí wọ́n jẹ́ ẹrú wọn ní àsìkò tí àwọn èèyàn máa ń lẹ́rú bóyá wọ́n lọ jagun wọ́n kó àwọn èèyàn lẹ́rú lára ìpín títí ẹ̀ lára àwọn tó lè ba láṣepọ̀ ni wọn bá tó ẹrú ọgọ́rùn-ún tó máa ń bẹ lábẹ́ rẹ̀ ó lè bá wọn láṣepọ̀ ìyín rẹ̀ ní kò di mẹ́rin tí ọlọ́wọ́n bá yọ̀ǹda fún kò di lọ́wọ́ ẹrú yàtọ̀ sí ọmọlábí tá a fẹ́ ọmọlábí tá a fẹ́ kò gbọ́dọ̀ kọjá mẹ́rin kò gbọ́dọ̀ kọjá mẹ́rin ní àsìkò kan náà ṣùgbọ́n ẹrú ó lè ní as many ẹrú as possible tí ó mọ abá láṣepọ̀ ṣùgbọ́n ẹrú là ń sọ kò ń ṣọmọ ọ̀dọ̀ ẹni tó gbọ́ ọmọ ọ̀dọ̀ sílé ẹ̀mplọ́yì nìyí òṣìṣẹ́ ni ọmọlábí lọ́mọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ mọ́ abẹ inseclusion pẹ̀lú ọmọ ọ̀dọ̀ lóbìnrin tá a bá la gbé sílé náà a gbọ́dọ̀ jẹ́ kí gàgá mọ́ abẹ láàrin àwa àti ẹ̀ yàtọ̀ sí ìtọ́pọ̀lọpọ̀ ń ṣe lónìí tó ṣe pé ọmọ ọ̀dọ̀ mọ́ abẹ lọ́dọ̀ wọn kò borí ọmọ ọ̀dọ́ wọn ẹbẹ lọ́dọ̀ wọn ìyàwó jáde lọ yókù wọn àtọmọ ọ̀dọ́ ńlé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tí máa ń lè sí ìzìnà ṣíṣe ni islam lòdì sí kámá àti sọ wípé èèyàn wá kí ọmọ ọ̀dọ̀ mọ́lẹ̀ ó torí pé ó ń bẹ lọ́wọ́ ó torí pé ó ló ń san sálárì rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèrànù pẹ̀lú ẹ̀ eléyìí ìzìnà ṣíṣe ni ẹrú tán sọ òun ni ẹrú ní tí yóò bá ń pè ní ẹrú kò ń ṣe ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ employee ni bóyá wọ́n lọ jagun ọkọ̀ àwọn èèyàn lẹ́rú ìpín títí ẹ̀ nígbà tí wọ́n ń pín èrè ogun wọ́n kan pé ẹrú yìí lára ti ẹnu àbí lára àwọn èèyàn tí wọ́n ní ẹrú ó rà á wọn ti di irú yìí ba náà obìnrin tó bá ra ẹrú lọ́kùnrin ṣé òun náà lè tẹ̀rẹ̀ ẹlẹ̀ pé kí ẹrú lọ́kùnrin máa bá òun láṣepọ̀ abàdà ẹrúkùnrin ò lè bá olówó rẹ̀ tó jẹ́ obìnrin kò lè bá a ẹni tó jẹ́ olówó tó ní ẹrúbìnrin òun ló lè bá a láṣepọ̀ ló pé áyà yìí àwọn ọkùnrin ló ń àdírẹ́sì wọ̀lẹ́dínà òun ni fòrójì àfòró àwọn tó ṣe pé wọ́n ń ṣọ́ abẹ́ wọn ilà aláàzọ́wájì ìyàwó wọn nìkan náà máa ń lo abẹ́ wọn fún àwọn máa bá lakati aimanu hom àbí àwọn ẹrú wọn lóbìnrin fa iná hom ghairu malumin ọ̀rọ̀ ní wọ́n ń ṣe ní ebú lọ́dọ̀ àwọn ọlọ́wọ́n ba famani taga wara azalika ọlọ́run ní ìta sọ ẹni tó bá tún wọ́nà míì láti satisfy sexual orgy rẹ̀ yàtọ̀ sí tá a sọ ìfọwọ́láìkọ̀ ọmọ àdúrà àwọn olùkọjá àlà àwọn ọlọ́wọ́n ọba nìyí àwọn olùkọjá àlà àwọn ọlọ́wọ́n ọba so mo kúndùn obìnrin ọlọ́wọ́n bá ti yanjú gbogbo ẹ̀ fẹ́yàwó kan fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin ṣùgbọ́n gbìyànjú àti ṣe déédéé so tó bá lò fẹ́ fẹ́yàwó rárá ìsìláàmù làábù ẹ lọ́rùn ṣùgbọ́n má jẹ́ mẹ́rin má ṣe zìnà. ló fi jẹ́ pé kan tó lọ bá nàbí wa muhammad sallallahu alaihi wa sallam ó ní bàbá òun fẹ́ kó òun lọ́kọ ni òun wá òkú òun ò ní lọ́kọ àfi kó mọ ojúṣe sọ lásán ṣàlàyé àwọn ojúṣe yìí arábìnrin látàzàwájú àbàdà tó bá ṣe pé báyẹn ni a ah, mi rò pé a mo lè ṣe àwọn ojúṣe yẹn èmi ò ní ní ọkọ ń tèmi lásán mo pápó bẹ́ẹ̀ náà lọkùnrin tó ṣe pé ó rí pé tó ń bá fẹ́ àwo òun ò lè ráyè títí ẹ òun á kàn àbándó ẹ̀ kalẹ̀ ni lópin ìgbà tó ṣe pé kò bá ṣe pé ó kúndùn à ń gbóbìnrin láṣepọ̀ ni ẹ̀sìn kò fọ́ọ̀sì ẹ̀ ó jẹ́ pé islam perfect system ni ṣùgbọ́n problem ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ ń pa rẹ̀ àbí bó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa inferiority complex ń bá wa jà. Ja ẹlòmíì kò lè sọ ọ́ ta ipe islam la àlèfẹ́ àwọn méjì àlèfẹ́ mẹ́ta àlèfẹ́ mẹ́rin yóò máa tì í lójú láti sọ lọ́dọ̀ àwọn kẹfẹ́rí kẹfẹ́rí tí wọ́n ń bẹ̀rù yìí ni òun ò kàǹkankúndé lẹ́bù yẹn àsìyí tóun bá ní bìlíìfù nú yóò fi gbogbo ẹnu sọ ni ìgbà tí yẹn bá lè jáde tó lóun ò rí nǹkan tó burú bíi pé ọkùnrin àtọkùnrin máa bára wọn láṣepọ̀ débi pé wọ́n lè sọ sínú òfin ìlú wọn wípé kò sí ní tó burú nínú homosexuality ṣerú èèyàn bẹ́ẹ̀ lèmi tí mo pera ní mùsùlùmí ó máa tijú mi yìí lè sọ ọ̀rọ̀ ẹ̀sìn tèmi wájú tiẹ̀ ó lóun orí tó burú nu lesbianism kóbìnrin àtobìnrin máa bára wọn láṣepọ̀ ó lóun orí nǹkan tó burú nínú bestiality kí ọkùnrin kó máa bá àwọn ẹranko sùn bóyá ẹṣin ni débi pé òfin ìlú wọn gba ọlé then èmi ó wà máa tijú láti sọ wípé kí ni ọkùnrin lè bá obìnrin méjì láṣepọ̀ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ a sì ní ọpọlọ náà dà so ẹni tí ò bẹ̀rù ọlọ́wọ́ ọba tí ò páyọ ọlọ́wọ́ ọba yóò páyọ ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba ẹni tó fi ọlọ́wọ́ ọba ò bá jọ lójú yóò òfin ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀ ó jọ lójú ṣùgbọ́n ká bèè lọ ara wa ṣé òfin tọ́lọ́ wọn bá ṣe ló yẹ ká bọ̀wọ̀ fún ni àbí òfin tí ọmọ ènìyàn ẹgbẹ́ wa tó ṣe pé alọ́lá jùlọ wájú ọlọ́wọ́n ní àmọye ìgbà yẹn láwà arangun lé lórí náà máa dífẹ́ǹdì and the constitution sọ báyìí bí ẹni pé constitution yẹn ni òfin ọlọ́wọ́ba tó sọkalẹ̀ láti sanra ni lọ́ra sọ lọ́wọ́ subhanahu wa ta'ala ó ní fọ́nkì ọmọ tọ́ba lakumina nisa masina wa thulatha wa ruba' ẹfẹ tó bá rọ yìí lọrùn nínú obìnrin ni masina wa thulatha wa ruba' fa in khiftum alla ta'dilu fawahidatan aw ma malakat aymanukum zálíkà náà látàrúurú ọlọ́ni tẹ bá ń bẹ̀rù wípé ẹ̀ẹ̀ní lè ṣe déédéé tá a pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe ẹfẹ́ yẹ ọ̀kan àbẹ̀yìn tó bá lẹ́rú nu yín ó sì lè mọ báwọn ẹrú rẹ̀ láṣepọ̀ eléyìí ni nǹkan tẹ́ ẹ fi ní ṣàbùsì eléyìí ni tẹ́ ẹ fi ní ṣàbùsì so aya alukur'an gbàgàdà tó clear tí ó sì rújú ń bẹ́ẹ̀ àwọn ara ẹni tó ṣe pé yóò mọ gbàdánù nítorí pé kí ni ó fẹ́ dìfẹ́ǹdì táwọn òyìnbó sọ fún un òyìnbó tó ṣe pé òun kò sí tó kàn ń bi wípé òun ṣe bestiality ni tó bá ní tó wù ẹ́ nìyẹn àwọn míì tiẹ̀ bá a dé lẹ́wù wípé ìtànpè ní incest wọ́n gbà yóò náà wọlé tí ìyá àtọmọ fẹ́ bára wọn láṣepọ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n satisfy sexual urge wọn ni àwọn míì bá a débẹ̀ nu wọn ni wọ́n láwọn ò nǹkan tó burú ń bẹ́ẹ̀ ìbí ẹranko náà máa ń bá wọn ya wọn sùn so ìkankan náà lè lórí ẹ̀pọ̀ pa wá pọ̀ animals ní gbogbo wa so tọ́mọ wọn fẹ́ bá ya rẹ̀ sùn àyè bàbá fẹ́ bọ́ ọmọ ẹ̀ sùn ó yẹ kó nkankan burú ń bẹ̀ torí pé gbogbo wa animals ni wa àwọn èèyàn ò fáyà wọn nígbà tán sùn eléyìí ṣùgbọ́n ó fẹ́ àwọn méjì ìyàwó méjì wàhálà méjì ìyàwó mẹ́ta wàhálà mẹ́ta ṣùgbọ́n ti gbàgbé tó ń bá ní kọ́mpìnì ẹyẹ ọ̀kan wàhálà kan ni tó ń bá ní kọ́mpìnì méjì náà wàhálà méjì kọ́mpìnì mẹ́ta wàhálà mẹ́ta kò torí pé wàhálà lòun ó mọṣe tó ń bá ní kọ́mpìnì káàkiri kó lẹ́yọ̀ kan lòun á ní ó ṣe wàhálà láti kó owó jọ òfẹ́ kówó jọ òfẹ́ kówó jọ alhakumu takasu hatta wàhálà kó òfẹ́ kówó jọ ó ń ṣe yẹ ṣùgbọ́n tó bá fẹ́ gbà ń fẹ́ ìyàwó méjì dànù yóò ní ìyàwó méjì wàhálà méjì ni ṣùgbọ́n ní same person tó ń sọ òun ṣe ìyàwó kan lónìí o ó ní girlfriend ta tó ń ná ìyá láyẹ owó fún owó tí ò lè ná fún ìyàwó lé òun kò fún yẹn bẹ́ẹ̀ náà ń gbéra wọn káàkiri ààrẹ ni tó ti dàgbà tó ti wọ 70 tó wọ 75 tó wọ 60 tó náà ṣe ń ṣerú ranù yìí káàkiri èèyàn súnmọ́ sáré ó dẹ̀ ń lékún ní kí ni ìmọ̀ ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ti yanjú gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa fankihu ma tọ́ba lakumina nisa masna wa thulatha wa ruba fa in khiftum alla ta'dilu fawahidatan aw ma malakat aymanukum dhalika adnan la ta'ulu ọlọ́run tẹ́ẹ̀fì ní ṣàbòsí òǹgbò tó mọ̀ pé ò lágbára láti ṣe déédé tí àwọn ọlọ́run bá ní kẹ́ ẹ ṣe ó ṣe gbogbo déédé ṣùgbọ́n déédé tí a ní kẹ́ ẹ ṣe fẹ̀yìntì fẹ́ obìnrin ẹyẹ ọ̀kan àti ẹrú tó bá lẹ́rú torí pé ẹrú ní òun ò lẹ́tọ̀ tí àwọn obìnrin tọ́jọ́ mọ́lábí ní torí pé ẹrú wà láwọn ṣùgbọ́n mọ́lábí tá a fẹ́ ó láwọn nǹkan gbọ́dọ̀ máa ṣe fún wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn sọlọ́wọ́n bá ní famani taza wàrà adalik eléyìí tá a ṣe lẹ́tọ̀ yìí ẹni tó bá tún wá nǹkan mí lẹ́yìn rẹ̀ fàwọlá ikọ̀ ọmọlá àdú irú àwọn èèyàn báyìí olùkọjá àlà ni wọn wọn la fúrú náà àwọn àfẹ́sìn tẹ́nikẹ́yàn máa ṣe practice tí àwọn alárúbá máa pè ní alistimna òun ni masturbation wọn lé lé ara kọjá àlà náà ni kí ọkùnrin máa ṣe masturbation ìkọjá àlà nítorí pé ó ń wọ́nà àti satisfy sexual urge ẹ̀ ní ọ̀nà tí ọlọ́run ọba kò làkalẹ̀ ọ̀nà tí ọlọ́run ọba làkalẹ̀ ó náà ń lọ fẹ́yàwó àbí àwọn ẹrúbìnrin rẹ̀ ṣùgbọ́n à ń ṣe masturbation wọn ni ilé inú ọba mu àwọn àfáà mi ní tó wá ṣe wípé masturbation ló kù tẹ́ni yóò lọ ṣe zìnà masturbation ṣì fúyẹ́ gan ju ọ̀rọ̀ zina lọ bó ṣe masturbation ni ó fúyẹ́ bí pé kò lọ ṣe zina lọ ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ àti masturbation àti zina kéèyàn avoid ẹ̀ torí pé masturbation náà gẹ́gẹ́ bí àwọn medical doctors bó ṣe ń sọ wọn ló ní àwọn negative eh, effect rẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní fọmọ ní ìbítàkà wọ̀rọ̀ àdáríkì ẹni tó bá ń wá nǹkan mi lẹ́yìn ilé ìfọ̀ ọláìka òmùlà àdúró wàlẹ́dínà òmùlẹ̀ àmánà ti mọ̀ àdíhìn rà ọ̀rùn bákan náà àwọn olùgbàgbọ́ odò làwọn tó ṣe wípé àmánà tó bá ń bẹ pẹ̀lú wọn wọn a máa pè wọn a máa ṣọ bákan náà kọ́ńtrákìtì tó máa ń bẹ láàrin àwọn àtẹ̀yìn wọn a máa ṣọ àmọ́nà tí ọlọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ wọn aṣọ ẹ̀rí mú mi ní ìrún wákàtí márààrún ẹ̀ zaka rẹ̀ àwẹ̀ rẹ̀ àwọn nǹkan tí ọlọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí àmọ́nà yóò mọ̀ pé tẹ́bá ti réyàn tó ń pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì olùgbàgbọ́ òdodo ni àmọ́nà tí àwọn èèyàn gbé sí lọ́dọ̀ náà yóò jẹ́ ẹni tó ṣe pé yóò kípo ẹ̀ tí ó tọ́jú ẹ̀ pamọ́ alájì lágbájá bọ́dà lágbájá bàbá lágbájá ẹ̀jọ̀ ẹ̀ bá ń tọ́jú nǹkan yìí pamọ́ nítorí wọn sọ pé ká bá wọn tọ́jú pamọ́ àmàna yìí wọn ní lágbájá ẹ̀jọ̀ bá ń tọ́jú owó yìí pamọ́ ẹ̀ bá ń tọ́jú ẹ̀ pamọ́ àmàna yìí mi ìnira ẹ̀ta ti yọ kọ́bọ̀ ń bẹ́ẹ̀ kí n sọ pé máa dá a padà lítà àfi pẹ̀lú yọ̀ǹdẹ ẹni tí ó kó owó yìí fún mi àfi pẹ̀lú yọ̀ǹdẹ ẹni tó gbé nǹkan yẹn fún mi pé kí n bá òun tọ́jú ẹ̀ pamọ́ tí ò bá ti sí yọ̀ǹda rẹ̀ ń bẹ̀ ní bó ti jàǹbá àmánà so lára ìwà àwọn kẹfẹ́rí dẹ̀ ni ìmọ̀ jàǹbá àmánà kò sí lára ìwà mùsùlùmí láti mọ̀ jàǹbá àmánà èèyàn ní ten thousand yìí bá ń kó dání wà ní kò sáré lò ń bẹ́ ó jàmbá àmánà ni táwọn mo fẹ́ lò ń bẹ́ òun wà gba yọ̀ǹda ìpè lágbájá owó ẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀ mi o ṣé mo lè lo ibáyìí ń bẹ́ n tó ń bẹ láàrin nǹkan yìí ó wà change kúrò ní àmánà yóò kúrò ní trust ni yóò di contract ni òun náà ni corrupt òun ni tá à ń pè loan ìgbà tó jẹ́ àmánà yẹn tí nǹkan yẹn bá sọnù tí ò ń ṣe pé wọ́n ló wà negligent nínú islam ò ní dá padà torí pé iṣẹ́ tó ń ṣe fún yẹn iṣẹ́ àánú ni ò ní dá padà ṣùgbọ́n tó bá ti di pé ó di lónìí tí nǹkan bá wá sọnù lọ́wọ́ ẹ̀ ò dá padà ni torí pé ti ní orúkọ míì ó ti di kọ́ọ̀dù tó bá dẹ̀ ti di lónìí ní iṣẹ́ ìpínkéyàn tó fi ń ṣàánú yẹn ní lónìí náà and make a profit in bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá yá yẹn lówó tó bá stipulate pé wo gbà nǹkan kan lórí pé òun yẹ nìyẹn lówó irú èèyàn bẹ́ẹ̀ ti jẹjà ó ti jẹ rìbá ẹ̀ máa yẹ lówó yẹn ṣùgbọ́n èlò wọn á fi kún fún mi rìbá nìyí o ẹlòmíà ní ẹ máa yẹ lóye ṣùgbọ́n tó bá wá láti inú ọkàn rẹ tó bá wá láti inú ọkàn mi ìfẹ́ mi ìfẹ́ láàbọ̀ ẹ lọ ní tó bá wá láti inú ọkàn rẹ kò fi kún tó bá fi kọ́bọ̀ kún fún ẹ o ti gba rìbá ìyánilówó àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ nǹkan tá a fi ṣàánú yẹn ni and make a profit lára ẹ̀ tábà mẹ́kì prọ́fìtì lára èèyàn kan a ní láti lọ into partnership a ní láti lọ into partnership èèyàn kan wá bẹ́ẹ̀ sí pé òun fẹ́ ṣe bísínẹ́sì kan pé kò yá òun lówó ó wá yá lápèjúwe ní one million naira má expect kọ́bọ̀ kó fi kún fún ẹ torí pé kí ni loan ni loan dẹ̀ ní mìnà ọ̀kúndùn irfak lára contracts tó ṣe pa fi ṣàánú yẹn ni bọ̀ ẹbí mo lówó yìí kí wá ní òjèrè ti tèmi ṣò fẹ́ rèrè ni tó bá fẹ́ rèrè ayé then ẹ change contract yẹn kó di partnership eléyìí ni wọ́n pè ní asherka partnership so èyí tó bá fi lè mú ẹgbẹ́ one million kalẹ̀ tó rẹ̀ fẹ́ jèrè ń bẹ́ẹ̀ nǹkan mi ò wọ applicable níbẹ̀ yẹn òun náà ni táwọn afẹ́sìn pè ní alhunu bilgoro nítorí wọn mú ẹ fẹ́ jèrè ń bi nǹkan nìyí dẹ̀ tí lọ́ọ̀sì bá wà ó gbọ́dọ̀ rẹ́dì láti ṣe ẹ̀mẹ́ táwọn pé kò ń ṣe pé o fẹ́ gbaládáwájú ọlọ́run ọba nìkan pẹ̀lú gbogbo ya lówó yẹn ni ah, èmi náà gbọ́dọ̀ rẹ́rì ayé ń bẹ so tó bá ti fẹ́ rẹ́rì ayé níbi nǹkan ẹ̀yẹn ni owó ọ̀rẹ́dì láti ṣí ẹ lọ́ọ̀sì ayé náà ń bẹ so tó bá kó one million yẹn kalẹ̀ tẹ́ni yẹn fi ṣe business yẹn tó padà wá lose òun faramọ̀ náà ni tó bá dẹ̀ ní profit náà ẹ̀ jọ pin bó lẹ́ ṣe jọ pin ẹ pin ní percentage àbí ratio so bóyá fifty fifty ní sixty forty ní seventy thirty ní eighty twenty ní ninety ten ní ẹ pin ní percentage tí ò ní mú ṣùgbọ́n ó kẹ́ one million ní ṣùgbọ́n wàá fi two hundred thousand kún padà wàá fi two hundred thousand kún ó lè ṣe ó lè ṣe business one million yẹn kò ṣe wípé n tí ó jẹ lérè gan lè mọ́tò fifty thousand ìwọ́n lè sọ pé yóò fi two hundred thousand lé so eléyìí nísìn ó ti di pé tẹ́tẹ́ wà ń bẹ́ tó gba àwọn nǹkan wọ̀nyí lẹ́sìn tí ló ti yanjú fún wa ṣùgbọ́n pírọ́blẹ́mù tó ń bẹ o ni pé ọgọ́rọ́ mùsùlùmí ni ò ní àgbọ́yé pa ẹ̀sìn rẹ̀ kò dẹ̀ fẹ́ mọ̀ ń pa rẹ̀ ẹlòmíà ní òun specialize accounting lòun ṣe ẹlòmíà ní òun specialize nínú law law lòun kà ìwọ́n tó ka common law ní tó mọ law ọlọ́run ọba tó dẹ̀ èwo ló lẹ́nu yẹ kó mọ jù bí o bá kí n ṣe lọ́wọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó dẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó pàtàkì ni ọlọ́wọ́ ọba ní àwọn olùgbàgbọ́ òdodo wàlẹ́dínà hùlẹ̀ àmàna tì í mọ àdínrọ̀ ọ̀rùn àwọn tó ṣe pé àmọ́nà tán bá fún wọn wọn máa ń kíìpù ẹ̀ ni títọ́ lọ́hùn wọn ó kíìpù ẹ̀ èyí tó jẹ́ títẹ̀ yẹ ó kíìpù ẹ̀ bákan náà wà àdíhìn àwọn nǹkan tí ó tún jẹ́ contract promise to bẹ láàrin àwọn èèyàn anabuwa muhammad sallallahu alaihi wasallam. sallam ó ní ayatul munafiki salaf àmì tẹfimọ́tẹ́ àfimọ́dá munafiki mọ́ ẹni tí ò gbádùn ni ìdá àdáfà kàdà tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ yóò máa parọ́ kọ́lọ́wọ́n bá kú ṣàánú wa ẹlòmíì ó lè dẹnu ní tí ò jẹ́ yóò máa pè fáwọn èèyàn ó lè ní ẹwọ ẹni tó ń lọ ẹ̀ àwọn bẹ́ẹ̀ ni kọ́bọ̀ ò sínú gbèsè ayé ẹni yẹn ṣùgbọ́n ṣàwọn pé kí ló fẹ́ fi dẹnu fáwọn èèyàn ó léwo sùnsùn kó ní bàbá òun ló dé kó lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni irọ́ ló ń pa tó bá báwọn èèyàn sọ̀rọ̀ yóò mọ̀ parọ́ àmì mùnàfìkì ni kò kódà kò ṣe pé òdodo ó wà against bàbá rẹ̀ ó wà against ìyá rẹ̀ ó wà against ọmọ rẹ̀ ó wà against bàbá rẹ̀ eléyìí ni ìwà mùsùlùmí ó gbọ́dọ̀ torí pé bí òun ráǹfààní kan lọ́dún èèyàn kan ní kẹ́ni ìyẹn wá ṣe tí ò da kò máa sọpọ́tì ẹ̀ ó gbọ́dọ̀ torí pé èèyàn kan jẹ́ ọmọ rẹ àbójẹ́ ìyá rẹ àbójẹ́ bàbá rẹ ó wá ṣe nǹkan tí ò da ó gbọ́dọ̀ ní sọ fún pé tó ṣe yóò bá tọ́lọ́wọ́ bá mu tí ó bá bínú kó bínú ayatul munafik thalath munafiki amire rẹ̀ nǹkan mẹ́ta ní ìdá haddatha kadhab tó bá ń sọ̀rọ̀ yóò mọ̀ parọ́ bákan náà ìdá wa'ada akhlafa tó bá promise yóò jàǹbá ló fi jẹ́ pé ẹ̀sìn ò ba kó ṣe pé ń tá àbá lè ṣe má promise àwọn èèyàn má torí wípé o fẹ́ káwọn èèyàn yìn ẹ́ ẹlòmíì wọn ó pè síbi program tó ní àfún yín two hundred thousand two hundred thousand tó lóun fún yín yẹn ibi tó ti sọ ọmọ yẹn náà ó kàn fẹ́ gba stan wájú àwọn èèyàn ni ẹ máa lé káàkiri ẹ̀yìn rí nǹkan ẹgbà lọ́wẹ́ ìzàwọ́ àdá àkùláfà tó bá promise yóò jàmbá ni munafiki ló léwu quality ló léwu attribute bẹ́ẹ̀ mùsùlùmí mùmí ní òun ṣerú nǹkan bẹ́ẹ̀ ètò balagbára ni ó sọ má promise nǹkan tó lè ṣe fáwọn èèyàn ìzàwọ́ àdá àkùláfà náà ni ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó promise kó àṣìbá yìí ṣùgbọ́n ọlọ́run bò padà jẹ́ kó rí ṣe eléyìí à ní sọ pé ó ń jàǹbá promise ó ní lẹ́mí àti ṣe nǹkan yẹn ṣùgbọ́n àwọn nǹkan kan padà jáwá tí òjò lè ṣe ṣùgbọ́n ẹni tó ṣe bóun kan fún rẹ ti mọ̀ pé tó ń sọ yìí òun fi ń dẹnu ni òun ò ní ṣe ṣùgbọ́n kó ń kàn sọ lápá promise àwọn ẹ̀ nìkan tó mọ̀ pé ò ní ṣe má promise wọn nìkan tó mọ̀ pé ò ní ṣe pọ́n rẹ̀ lé gẹ́gẹ́ bí olùgbàgbọ́ ìdáwà àdá àkìláfà tó bá promise yóò jàmbá mùnáfíkì ni máa ṣe lé wà ìdá túmínà khana wà ìdá túmínà khana táwọn èèyàn bá tọ́jú kan mọ́ sọ́dọ̀ ẹ̀ ní yóò jàmbá wọn ni ìsirà kò dì náà pé àbó ń sùn àbọ̀pọ̀lọ́bẹ̀ yìí ni ṣé èmi ló gbé fún ó dẹ̀ mọ̀ póun ló gbé fún ṣùgbọ́n ti jẹ nǹkan yẹn mọ́lẹ̀ ìsirà túmínà khana tó bá kó nǹkan àmọ́ náà sí lọ́wọ́ ni yóò lo agbára yóò lo ogbójú láti lè fi jẹ nǹkan ní nǹkan mẹ́lẹ̀ àbí kó tiẹ̀ ṣe kí ni kó dìnnà yẹn ìpé kò sí nǹkan tó jọ ṣùgbọ́n ẹni tó bá understand pé ayé yìí wà láàyè lásán gbogbo ẹ̀ asán gbogbo ẹ̀ yóò máa báwọn èèyàn lò pẹ̀lú dáadáa yóò báwọn èèyàn lò pẹ̀lú òdodo yóò báwọn èèyàn lò pẹ̀lú nùkan kò ní máa jàmbá àwọn èèyàn bẹ́ẹ̀ ni kò ní máa parọ́ fáwọn èèyàn sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn làwọn tó ṣe rí pé lè amẹ́nà tí wọ́n adìmọ̀rọ̀ àrùn àmọ́nà wọn wọ́n máa pè ní promise wọn contract wọn wọ́n á fún filẹ̀ èyí táwọn ìjàmbá yẹn wọ́n prefer kí yẹn jàmbá wọn tọ́mọ́rí àjàmbẹ́ nìyí wọ́n prefer kí yẹn jàmbá wọn ju pé kó ń jàǹbá èèyàn lọ àmì mùsùlùmí ni ẹlòmíyàn kan ṣe é ní sùtá kan sí kejì kó ló ń yáfi ẹni yẹn ó pìrìfẹ́ ju pé kó sọ pé kó ẹ pé òun ni wọ́n ròyìn pé òun ṣe sùtá fún yẹn lọ tó gba àwọn nǹkan tó jẹ́ àwọn contracts wa pẹ̀lú àwọn èèyàn tí islam fẹ́ ṣe òun ni tó fẹ́ ká ṣe òun ni ká mọ pé àdéhùn wa nìyẹn wàlẹ́dínà hùm àlà sọ́là àti him yóò hafúrú àwọn tó ṣe pé wọ́n máa ń bójútó rùn wọn wọ́n máa ń bójútó rùn wọn wọ́n á kírun lásìkò tó yẹ kán kí ẹlòmí ò bójútó rùn rẹ̀ irun zúrù aṣù mọ́gírìbì ṣá àjàpọ̀ gbogbo ẹ̀ irun zúrù aṣù yóò pàápọ̀ ni bẹ́ẹ̀ níbi tó ti pàápọ̀ ibi tẹ́sí ò yọ̀ǹda fún láti pàápọ̀ ni ó yẹ láwọn ṣe mítí ní ìlú kan ó yẹ láwọn ṣe mítí ní ẹgbẹ́ kan o yẹ láwọn ń ṣe kinní kan tẹ́gbẹ́ bá wọn nǹkan tó ń ṣe yìí ni nǹkan tí ó wà allowed nú ẹ̀sìn kan tiẹ̀ ṣe ní in the first instance kámá tí ì sọ wípé ó tún wá mú ìrún ó tún ra aláàrẹ nítorí ẹ̀ mùsùlùmí yóò máa kí irun sí àsìkò rẹ̀ àsìkò tó bá ti yọ̀ǹda fún pólè pàrún pọ̀ bí ìgbà tó jọba rọ̀ àbígbà tó bá ń bẹ́ rìnrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ààyè tí ó ti lè pa ìrun bíi zuri àtàṣì papọ̀ àbí mọ́gìrìbà àti ìṣá ìpapọ̀ yóò enjoy àwọn benefit yẹn allowance yẹn yóò enjoy ṣùgbọ́n lẹ́yìn yẹn kò ní create time mi fún rẹ̀ kò ní ṣùgbọ́n ti láàlè pa zuri àtàṣì papọ̀ tó jọba ọ̀rọ̀ mítìnì tá ń ṣe yìí mítìnì ẹgbẹ́ bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá ń ṣe ó yẹ ká lè pa zuri àtàṣì papọ̀ ẹlòmí yóò torí pé ń wo fútbọ́ọ̀lù kò ní kírun lásìkò ọlọ́mọba subhanahu wa ta'ala ìgbà tó ń ròyìn àwọn èèyàn nínú alkur'an karim nínú sóràtú mariam ọlọ́mọba ní fàkàlàfà mi bá rí mùkàlùfò ọlọ́ọ̀ ní àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ kó ṣe pé wọ́n ń kírun àdọ́rọ̀ sọ́lá wọ́n ń kí irun wọn sásìkò wọ́n tẹ́lọ̀ àrùṣàwàt wọ́n lé adùn ayé káàkiri fàṣọ́fọ́yẹ́ kọ́nà gáyẹ̀ ọlọ́nirú àwọn èèyàn báyìí ẹni ìyá ni wọ́n ilà mọ̀tàbà wà mọ́nà wà ámìlà sọ̀rìhà wà ámìlà sọ̀rìhà àfẹ́ni tó bá túbá nu wọn tó rẹ̀ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wà ámìlà sọ̀rìhà tó wá ṣiṣẹ́ dáadáa so ká ní à ń pa irun pọ̀ láì ṣe pé sin aláwọ̀ wa láti pàápọ̀ attribute àwọn èèyàn jẹgẹjẹgẹ ni gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ́nú alukur'an adáhùn sọ̀la irun magribu káàkiri lásìkò ṣáì kápapọ̀ irun zuri káàkiri lásìkò asiri kápapọ̀ láì ní ṣe wípé ìdíwọ́ pàtàkì lápẹjú ìgbà míì èèyàn máa bẹ́ẹ̀ nu mọ́tò tó ṣe pé àsìkò irun magribu ó tó kò lè sọ̀kalẹ̀ láti sọ pé òun fẹ́ kí òun kò sáyé ẹ̀ ní kí ni ó ṣe irú èèyàn bẹ́ẹ̀ lè dì ilé mọ́gírìbì yẹn tí ó san papọ̀ mọ́ tí ó kì ní àsìkò ìṣá ẹ̀ torí pé irun mọ́gírìbì àti ìṣá irun ta lè papọ̀ ní tí ìdíwọ́ bá wà àbí tí ìdí kan pàtàkì bá wà ìyẹn ló lè gbọ́dọ̀ jẹ́ ń tá àmọ́ ṣe gbogbo ìgbà ẹlòmí ó ti sọ́ dojú ọwọ́ ni ìrún mọ́bílì àti ṣáì rẹ̀ gbogbo gbà yóò mọ̀ san pọ̀ ní dàtí sí yóò mọ̀ kí ìrún mọ́bílì ní àsìkò ìṣáì á nítorí ibi iṣẹ́ àwọn òun bá bí àwọn mítẹ̀ máa béèrè yóò ní bọ́ọ̀sì ibi iṣẹ́ àwọn aago mẹ́rin ló máa ń gbéra so ìgbà míì dẹ̀ ní ìrún asúlẹ̀ mọ́ ti wọlé ní aago mẹ́rin bí a four twenty five rè bọ́ọ̀sì ibi iṣẹ́ ò dẹ̀ ní dúró dòun so ṣé òun lè bá ọwọ́ bọ́ọ̀sì yẹn láago mẹ́rin yóò wà bí akórodú ló ń lọ yóò máa lọ kí wọn á sì ní ọwọ́ magrib àhúzùbílà èló ni o fẹ́ fi wọ bọ́ọ̀sì ní láti ibi tó ń lọ dé kórodú tó ń lọ yóò ló fẹ́ san àti iye hundred naira àbí one fifty ní kó yọ extra nu owó oṣù ẹ ó ní ẹ lára ó wà torí ẹ ó máa lọ jẹ ìhun á sì papọ̀ mọ́ magrib ní àkọ́kọ́ wọn ń jẹ ìrún aṣọ ìpapọ̀ mọ́ mọ́gírìbì àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé nǹkan yẹn ò gbọ́dọ̀ jẹ́ nǹkan téyìn ó tún sọ dúdú ọwọ́ náà ní ìta lè jẹ̀pọ̀ gan káyà zúmi wípé àsìkò zúrì kò tí ì wọlé ni gbogbo ìgbà ó ti wá dojú ọwọ́ ipe mọ́tò ta wọ̀ ni yóò gbéra before zuri ni but àsìkò asu ni ó padà débẹ̀ ó ti wá dojú ọwọ́ bá ṣe máa ń ṣe gbogbo àyè ìyẹn ò bá ẹ̀sìn mu ká máa ti tòbi ṣe bó mú irun mọ́ gírìbù àti asu tó ń jẹ ọ̀pọ̀ lórúkọ pé kí ni bọ́ọ̀sì fi ṣe àwọn àsìkò báyìí ló máa ń gbéra dandan kọ́ ni kò tẹ̀lé bọ́ọ̀sì ìbò mọ̀nà lé ẹ̀ so tó bá dẹ̀ tẹ̀lé bọ́ọ̀sì ní bọ́ọ̀lẹ̀ lójú ọ̀nà tásìkò òrùn má tó kó wá mọ́ṣáláṣí kó lọ kírun àwọn olùgbàgbọ́ òdodo wọ́n jẹ́ ní tí máa ka ẹ̀rọ kú púpọ̀ wọ̀lẹ̀dínà ó máa ra sọ̀làwà tí yóò há fún lóòrùn àwọn tó ṣe pé wọ́n máa mójútó ìrù wọn ò tó ṣe pé wọ́n jogun aljanna firdausa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kò kẹ́ nìkọ̀ọ̀kan wa kúnnú wa kọ́lọ́wọ̀n bá kó ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ wa ẹ̀rù ẹlẹ́ṣẹ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa àwọn kúrẹ́kúrẹ́ wa kọ́lọ́wọ̀n bá kó bá wa ṣàmójúkúrò rẹ̀ ni kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa kó tọ́ ẹnìkọ̀ọ̀kan wa sọ́nà kó fi ẹsẹ̀ wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله ló dá mi fún yìí tó rí bọ́ra ìṣèlú ọmọ tí wọ́n máa ń wò ó tí salatu salam ala rasulillah wa ọmọ tí ẹrú bí fi yàn ní that is eh, ẹrú taba ní ẹrú gẹ́gẹ́ tí mo ṣàlàyé kò ń ṣọmọ ọ̀dọ̀ kò sẹ́rú lásìkò táwa yìí but òfin ẹrú ó ń bẹnu ó dẹ̀ ń hadith rẹ̀ ń sọ allah tó bá tún di àsìkò tán mú àwọn èèyàn lẹ́rú àbí ti ẹrú wà òfin yẹn ló tún padà wá so ẹni tí ó fẹ́ ẹrú níyàwó ọmọ tó bá bí fún yẹn lókùn gbà tó wọn bá ti kí ń ṣẹrú bí ọmọ yẹn náà ni bí ọmọ yẹn náà ni ṣùgbọ́n tó bá ṣe pé òun gangan fún rẹ̀ ẹrú lòun náà dàtí sẹni tí kìnnìsìn kí ẹrú kan kí ó lọ fẹ́ ẹrú mi òun gángan fún rẹ ẹrú ni òun náà tún wá fẹ́ ẹrú mi ọmọ tó bá jáde lára àwọn méjèèjì ẹni tó ní ẹrú obìnrin yẹn ló ní ọmọ yẹn ẹni tó ní ẹrú obìnrin òun ló ní ẹrú yẹn ló fi jẹ́ pé ẹ̀sìn encourage wa ká má fẹ́ ẹrú níyàwó torí pé tá a bá fẹ́ ẹrú níyàwó ẹni tí ó ní ẹrú obìnrin yẹn ọmọ tó bá jáde òun náà ló ní ọlọ́mọsọ̀pọ̀ àmọ́ lábẹ́ ọ̀sítọ́tẹ̀ mi kò tọ́lá àyẹ́ǹkì àlùmọ́sọ̀nà àti mìíràn fọ̀mí máa mọ́lákà àìmánu kún mi fàtàyà tó kún mọ́mọ́nà ọlọ́lẹ̀ tí ò bá lágbára àti fọmọlábí ó lè fẹ́rú gbà yẹn ṣùgbọ́n kò ń ṣe nǹkan tẹ́sìn encourage fún wa torí pọ́mọ́ tó bá ti bí fún wa ọ̀dọ̀ olówó ẹ̀ náà ló ń lọ bí property olówó ẹ̀ náà ni so ẹni tí òun tí wọ́n bá bí ọmọ fún ni tó ṣe pé ẹrú ẹ̀ ló bí so bí àwọn ọmọ rẹ̀ náà ni ó ṣe jẹ́ so a ní sọ pé bí a ẹrú ni ọmọ yẹn ọmọ ẹ̀yìn. náà àwọn ojú kan sójà rẹ̀ so ìdálẹ̀ ìgbà tó ó kápítọ̀ gbogbo ìgbò ó lẹ̀ ti bímọ fún ọmọ ilẹ̀ ti dàgbà tán nísìn ìgbà tí ọba ìgbà kú lọ́wọ́ tó kún fún káàtì tó pẹ̀lú àwọn ọmọ tó ti fẹ́ àwọn ìyàwó tó ti fẹ́ tẹ́lẹ̀ ìgbóhùn ìgbò ìgbìyànjú wọn ló máa yẹ náà ẹrú tí èèyàn capture gba civil war ní kò ń ṣe ẹrú nìyẹn torí pé kò ń ṣe ogun ẹ̀sìn òun nìyẹn so ogun ẹlẹ́yàmẹ̀yà òun ni ogun yẹn so yẹn ni kò ń ṣe kò ń ṣe kò ń ṣe irú ẹrú yẹn là ń sọ. bẹ́ẹ̀ bí wọ́n jẹ fún wa wọ́n ní agbọ́dọ̀ rẹ̀ pé táwọn òbí abéyèjì kò lè tó kọ́ dọ́gbọ́rọ̀ tó wà yàmá kàmá gbàgbọ́ kàmá gbé àyàfi kó má ní kàmá sílẹ̀ o náà mo wá gbọ́ wá sí pàtì yẹn complete nípa wípé ìyá ń bọ̀ láti gbogbo lọ ṣe ẹ̀pọ̀ tó lọ ṣe ó wá gbé òṣà òun gbogbo lé ọmọ apàdé ẹ̀ ṣé ọmọ ẹlẹ́tọ̀ọ́ láti gbé gba òṣà lórí ẹ̀ gbogbo tó bá gbọ́lé náà ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ àti ṣe tó bá ṣe ó ràn ìyá rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀bọ kò gbọ́dọ̀ ran ìyá rẹ̀ lọ́wọ́ lórí tí ò ń ṣe ẹ̀bọ gan tó jẹ́ ṣe lásán ìyá tó mọ mutí ó wá ràn ní ọtí kó lọ bá ń ra wa kó bọ́ọ̀rọ̀ bá lọ bàbá tó mutí ó ràn ní ọtí kó lọ bá ra wa kó bọ́ọ̀rọ̀ lọ bàbá tó mu sìgá oníkọ̀mọ̀ lọ bá ń ra sìgá wa kó bọ́ọ̀rọ̀ lọ káwọn àti sọ ẹ̀bọ̀ ní tí ó bá ràn lọ́wọ́ lórí ẹ̀ òun àti ìyá rẹ̀ ni wọ́n jọ ní ẹ̀ṣẹ̀ wájú ọlọ́wọ́n ọba so nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ìṣe ọlọ́wọ́n ọba àárín lọ́wọ́ lórí ẹni àárín yàn lọ́wọ́ lórí ẹ̀ ọláwà rẹ̀. ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ torí pé ọlọ́wọ́ bá ní wàlá tó kù bí àìdí kùmí la dá àlùkà ẹ má fi ọwọ́ ara yín para yín wàlá tẹ́kítúlù àǹfùsà kùmí náà láàká nàbí kùmí rahima ọlọ́ni ẹ má para yín ọlọ́wọ́ ọba ọba aláàánú ló jẹ́ fún yín àwọn tó ń ṣe sìgá wọn ní smokers aláìbù dá yín ọ̀hún nínú ibòmíì wọn á sáré smoking will kill you so ọlọ́run ẹni ká mọ́ para wa ni so àwọn tán lè ṣe sìgá ní smokers are liable to die young ibòmí wọn ní smoking will kill you wọn kọ sára ẹni so ó ti takò ọ̀rọ̀ ọlọ́run ọba so ìgbà tí sìgá kọ́kọ́ bẹ̀rẹ̀ òun ni àwọn àfáà ni wọ́n gẹ́ẹ̀tì ruling rẹ̀ wọ́n gbà tí aburú rẹ̀ padà hàn síta so ìyẹn ni wọ́n padà change ọ̀rọ̀ lórí ẹ̀ torí pé gbà míì ìkan lè kọ́kọ́ bẹ̀rẹ̀ náà káwọn èèyàn mọ̀ mọ́ ibi tí wọ́n á tó sí torí pé àwọn fáàkì pé sìgá lè pààyàn wọn tí gẹ́ẹ̀tì ẹ̀ nígbà yẹn kó ń dá méjì lọ́mùsọ àwọn èèyàn ní ṣùgbọ́n pàtó ti padà gẹ́ẹ̀tì àwọn nǹkan tó máa ń ṣe fáwọn èèyàn ní so òfin ọlọ́run bá dẹ̀ ti wọ́n lẹ̀ ẹ mọ́ para yín so àwọn tí wọ́n dẹ̀ ń ṣe wọ́n ní ẹni tó mu sìgá nìyí ó súnmọ́ kókú ní náà alẹ́ kò sọ̀rọ̀. náà lórí pé obìnrin ṣó lè tó sáfú ó lè lídìí irun fún àwọn obìnrin ẹgbẹ́ ó lè lídìí irun fún àwọn obìnrin ẹgbẹ́ ṣùgbọ́n àárín wọn ló máa wà gbogbo wọn tó bá ṣe pá àárín wọn nìkan ló wà tí ò sí àwọn ọkùnrin tó jẹ́ àjòjì ń bẹ́ àti sàwọn tí ò ń ṣe ẹlẹ́tọ̀ wọn tí ò bá sáwọn yẹn ń bẹ́ ni so ṣùgbọ́n tó bá ṣe pé àwọn tí wọ́n jẹ́ Ah, àwọn tí wọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ wọn ló ń bẹ́ńbẹ́ so kò lè mọ gbóhùn sókè báyìí ni so obìnrin ń ka kùránì jákè níbi tí àwọn ọkùnrin bá wà torí tó bá ń ka kùránì ni yóò dùn ún tó bá dẹ̀ ti ń dùn ún ni yóò mọ àtúrákì àwọn ọkùnrin tí ó wà ń bẹ́ so tí ó bá kírun láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ sáfù náà ni wọ́n á tò òun ò ní dá wà láàrin wọn so yóò máa bẹ ní àárín wọn náà kò ṣe pé yóò da iye ọlọ́tọ̀ tí òun á wà níwájú bọ́kùn ṣe máa ń wà níwájú so téèyàn bá sọ fún wa tó bá sọ̀rọ̀ fún wa tó ní àmánà ni so àmánà náà ni that is trust ni nǹkan tó gbé fún wa tá a gbọ́dọ̀ kébù ìjẹ́yàn bá sọ fún wa pé àmánà ni o àní láti sọ fún ẹlòmí tá a bá sọ fún ẹlòmí àjàmbá àmánà àjàmbá àmánà anamisọlá asálám ó ní tí ẹ̀kan bá sọ ọ̀rọ̀ kan fún wa tó wá wo ẹ̀gbẹ́ ẹ̀ báyìí kó tó sọ̀rọ̀ yẹn so àmì pé tó ń sọ fún ẹ yìí àmánà ni kódà bí o bá fẹnu sọ wípé mọ́ sọ kìíní ìfẹ́ lómi o tó bá fi lè ń sọ̀rọ̀ fún wa tó wá wo ẹ̀yìn ẹ̀ báyìí tó wo ẹ̀gbẹ́ báyìí so ó ti sọ fún ẹ pé nǹkan tó ń fẹ́ sọ yìí àṣírí ni tó ń fẹ́ tọ́jú pamọ́ sí ẹ lọ́wọ́ ni so a gbọ́dọ̀ sọ fún ẹlòmíì náà kí ni question kẹta. naam eh, ipe èèyàn sọ fún wa nǹkan tí ẹnìyẹn sọ fún wa nìkan táwọn kò lè dànkan rú ẹ̀dẹ́n kéèsì yẹn ni àǹfààní àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ó supasídìí àǹfààní èèyàn kan nìyí so n ta wá rí kó sọ fún wa tó lè da nǹkan rú ni sórí situation bẹ́ẹ̀ a ní láti give preference sí àǹfààní ọgọrọ àwọn èèyàn lórí àǹfààní títí ẹnìkan so a ní sọpa jàǹbá àmọ́ ní bẹ́ẹ̀ so kò jẹ́ mi ẹ̀ ṣe jẹ́ náà kéèyàn fún wa ní kuraani pé kágbà fi kuraani bóra ni àti ṣàlàyé yẹn ipe lára àwọn bídí àtàwọn èèyàn máa ń ṣe òníkaníka fi kuraani bóra that is kan ní kọ́ wa kọ́pì rẹ̀ kaníka fi bóra so eléyìí kò ń ṣara ẹ̀sìn islam náà a lè sọ pé mo fi kùránì búra láì gba kọ́pì musafu láì mú dání mo fi alukur'ani búra ìtumọ̀ ẹni pé mo fi ọ̀rọ̀ ọlọ́run bá búra ṣùgbọ́n kọ́pì musafu kì í mẹ́yọ̀ kan kí wọ́n á ní mo fi búra eléyìí bídíà ni Allahu alam láti ṣe wẹ́ẹ̀rẹ̀ ìgbàlódé àti ìgbàlódé àwọn kọ́kọ́ tó ti bá wà sí ìgbàlódé ọba dáná wọ ọgbọ́n tó tó bá ti yí ọ̀rọ̀ ẹ̀rọ náà ẹ kò dáa kò dáa kò dáa láti sọ yí pé afẹ́mẹ́ni tó jí nǹkan eléyìí ni àsìnà àwọn afẹ́sìn a máa pè ní ẹ̀ráfà ẹ̀ráfà onípa fẹ́ mọ ibi tí nǹkan sọnù sí abẹni tí ó jí so ó lè wá jẹ́ pé orúkọ àlùjọ̀nù là á pè ó lè jẹ́ àwọn bí ayé pẹ̀ là á tẹ̀ ó lè jó kuta ó lè jówó ẹyọ gbogbo ẹ̀ kankan náà ni so a fẹ́ mọ nǹkan tó sọnù àbá a mọ nǹkan tí ó ṣẹlẹ̀ àbí nǹkan tí ó ti ṣẹlẹ̀ kọjá a mọ gbogbo àwọn nǹkan kùránì là lò ní o ẹni tí tàbá lónìí ìdájọ́ kan náà ló ń bẹ fún un lára rẹ̀ òní kí wọ́n mú kùránì ni wọ́n á ní kéèyàn ṣiṣẹ́ báfẹ́ mọ nǹkan tí ó ṣe tí tẹ́fẹ́ ṣe pé nǹkan tí ó dà nàbí ò ní dà ni ní kẹ́ ṣì ba bá ṣì wọ́n á ní kẹ́ wo ṣìnṣìn tó ń bẹ́ńbẹ́ àti xaaxa tó ń bẹ́ńbẹ́ ní both sides tí xa tó ń bẹ́ńbẹ́ bá pọ̀ ju ṣìn lọ ó túmọ̀ sí pé tẹ́fẹ́ dáwọ́lé yẹn nǹkan tí yóò dà ní ṣùgbọ́n tẹ́fẹ́ ṣìn ló pọ̀ jù ó túmọ̀ pé ṣàrù ni aburú ni nǹkan yẹn ṣùgbọ́n á ní kẹ́ mọ́ ṣe gbogbo àwọn nǹkan yìí àsìn ṣètọ́n ló fi sí ọpọlọ àwọn èèyàn ní máàzà lábẹ́ mi sòtọ̀ kò sẹ́rí kankan fún mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní àbí nǹkan tí mo fẹ́ dáwọ́ lè ṣe yóò dà bí ó dà yánná fílà kó ṣe àdúrà tánṣọ aláàsálám tí ó rẹkọmẹ́ndì fún wa dẹ́n ibi tẹ́mi ẹ bá padà fi sí lẹ́yìn gbáyẹn mà bá ṣáàní ẹ lọ ni náà máa fẹ́ mẹni tó jí nǹkan ẹ ṣe fẹ́ investigation tó tó jẹ́ proper one táwọn èèyàn máa ń ṣe so ẹ má fi àlùjọ̀nù wa ẹ má fi tíra wa ẹ má fi kankan wa ni as in normal investigation táwọn ọlọ́pàá ó ṣe ẹ̀hẹ́ ẹ̀ ṣe investigation ẹ̀ ni àwọn tẹ bá rí pé òkè ó jẹ́ àwọn suspect sẹ́yìn wò as in ẹ ẹ ẹ pé gbogbo wọn ni láti lè ṣe kínní àbí kéèyàn gbé lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé kùránì kan kí aṣọ kọ́kọ́rọ́ mọ eléyìí lára àwọn nǹkan tíṣọ ìtọ́n tí ó fi sùn àmọ́ iye ẹlòmíì tí ó ń ṣe òun ló jí nǹkan yẹn tó ṣe pé òun ni kọ́kọ́rọ́ padà fi lásìkò títí ẹni so tó yẹ wọ́n dẹ̀ mú ẹni ẹ responsible ni létà lẹni tó ṣe kíní ẹgbẹ́ àwọn ah, lẹ́mí dẹ̀ mo ṣe kíní yìí mo dẹ̀ kàn kó yà jẹ ẹni yìí ni àwọn cases bẹ́ẹ̀ wà dáadáa so ṣètàn ló fi sí ọpọlọ àwọn èèyàn ipe kan máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni èmi wọn á ṣe yóò bá a nu èmi dẹ̀ ni wọn á ṣe tó ṣe pé ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ òun ni wọn ó para fìyà jẹ ọláwàlá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك